خير الأدي أدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما بارك على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف مبالير الله سبحانه وتعالى تفي ونور قواقو بكم في ابن نور تواكا قواق بالسلو وقجابا بيولي كما دالوا عليها a bá ọ̀rọ̀ wa lọ lórí àlàyé tí a fa ń ṣe lórí wípé lẹ́yìn ìgbà tí a bá mójútó ń tó pàtàkì jù nínú ìgbésí ayé ẹ̀dá tán kí dẹ̀ ní nǹkan ọ̀hún ní iman ẹnikẹ́ni tó bá ti bàlágà ó gbọ́dọ̀ mójútó ìgbàgbọ́ nínú ọba adẹ́dàá rẹ̀ nítorí wípé ìgbàgbọ́ nínú ọba adẹ́dà ipò tó dúró sí nígbèsè ayé ẹ̀dá bí ipò ọpọlọ nínú ara ni tí nǹkan kan bá ti fọwọ́ ba ọpọlọ kí ni ó ṣẹlẹ̀ sí ara gbogbo ara yòókù á oko rẹ̀ ó yí padà ó pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ mójútó yìí nínú àna ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àti ìkẹrẹ ìta fi mójútó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ṣe àlàyé rẹ̀ fún wa ní ṣókí òpó mẹ́fà ni a gbọ́dọ̀ ṣọ́ kí ni tàkọ́kọ́ ìgbàgbọ́ nínú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà ní gbogbo ibi ní gbogbo kọ́ndíṣàn tá a bá wà ọba adẹ́dá wa ọ̀kan ṣoṣo ni ó ní kí ọ̀la lórí àràṣì rẹ̀ ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ ó dẹ̀ rí ń tàn ṣe tó túmọ̀ sí pé kí ni ọkàn wa tán òun nìkan láṣà di ìbínú rẹ̀ nìkan láṣà fún. ó ní àpèjúwe tó rẹwà tá a gbọ́dọ̀ fi júwe ẹ̀dá ó dẹ̀ ní orúkọ tó mókè jùlọ tá a lè fi sọ nǹkan ẹ̀dá mi. a gbọ́dọ̀ gba àwọn màláìka rẹ̀ gbọ́ sọlọ aleyhi salam torí orí wọn ń jẹ́ Jibril aleyhi salam àtàwọn tá a mọ̀ nù wọn. mọ̀ nínú àwọn tá a gbọ́dọ̀ mọ̀ nú wọn òun làwọn tí wọ́n ń kọ tí wọ́n dúró lọ́tún wa àti apá àlàáfíà wa tẹ̀lé yí pé máa yẹ fífi mi kọ́ọ̀lì illa ladayhi raqibun atid kò sí ń tẹ̀dá sọ lọ́rọ̀ tàbí tó ṣe níṣẹ́ àwọn wọ̀nyí tó ti kọ́ṣẹ́ rẹ̀ takọ tó bá ti ṣiṣẹ́ rí takọ ọ̀dùn ọkọ tàbó sọ̀rọ̀ rí takọ tún ọkọ ládàá rẹ lẹ̀ nínú àwọn iṣẹ́ rí tàbọ̀rọ̀ rí téèyàn gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bá ṣe ṣe lọ́láì imma subhanallah walhamdulillah wala ilaha illallah akbar tàbí wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim káfíkún tòró jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìmọ̀ mọ ẹ̀ṣẹ̀ dànù bó ṣe jẹ́ pé igi tí ewé rẹ̀ ti gbẹ tán téèyàn bá kọlù kí ló ṣẹlẹ̀ àwọn ewé yẹn máa jábọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní bí ṣe máa já mọ ẹ̀ṣẹ̀ dànù ní àwọn gbólóhùn yẹn kì í ṣe yẹn nìkan bíi mẹkáníìkì àlìjẹ́nà ni constructor tí wọ́n máa kọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣe gbólóhùn tí wọ́n bá ti ń kún fún ni wọ́n máa fi kọ́ nǹkan kan fún yàn nínú ọgbà àlejò náà. bẹ́ẹ̀ náà ni kathratul istighfar ìmọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ istighfar ìmọ̀ ka Qur'an gbogbo gbà ìmọ̀ ṣe àṣàlátù fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam torí jíṣẹ́ lọ́sọ̀lá alásọ́lá ń sọ pé tí mùsùlùmí bá ṣe àsàlátù kan fún ọba adẹ́dà ó ṣe mẹ́wàá rọ́pò rẹ̀ fún ìjà wa lè mọ òǹdíwọ̀n aládá tí ń bẹ fún àsàlátù tọba adẹ́dà ṣe bí yọ̀pá ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún yàn yọ́dẹ̀ wá ṣe kí ni yóò fún yàn ní àgbéga mẹ́wàá ló fi jẹ́ pé lẹ́yìn kàkà Quran nínú tí máa ń jẹ́ kí ẹ̀dá ó tètè rí àkóyọ àti ìjèrè ó ní asalaatu fi sojú ṣẹlẹ̀ sàlàrà sàlẹ̀ nígbà tí ẹni nì ọ̀kan náà sáájú ọ̀rọ̀ bí ara ẹni tó fi lọ́gbọ́n ṣẹlẹ̀ sàlàrà sàlẹ̀ yìí pé mo ti fi àwọn àsìkárù ni ti fìdá kan nínú mẹ́rin ilẹ̀ tí mo fi ṣàṣìláàtù fún ọ òjíṣẹ́ náà ràṣọ́là ní tó o bá ṣàlékún rẹ̀ yóò dà fún ọ ó ní mo ṣe é ní ìdajì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ́là ní tó o bá fi lékún ìbá fún ọ jù ó ní mo ṣe é ní ìdá mẹ́ta nínú mẹ́rin òjíṣẹ́ náà ràṣọ́là ní tó o bá fi kún ìbá bẹ́tà fún ó ní gbogbo ìgbésí ayé mi gbogbo àtikáàrọ̀ mi àsọlátù ní ìmọ̀ fi ṣe fún òjíṣẹ́ náà sàásánà ní èyí ti kó ọyọ nínú gbogbo wàhálà ayé àtọ̀run sallallahu alaihi wasallam lẹ́yìn káka Qur'an kò sí tí èèyàn tó máa ń fi ń tètè mókè bí sísọ fúláàtì fún òjíṣẹ́ náà sàásánà torí pé kí ni alukur'an kíkà harafi kan tó kà ọgbàládá mẹ́wàá òjíṣẹ́ náà sàásánà tó ń ṣàlàyé rẹ̀ ó ní mi sọ wípé alif lam mim ládá mẹ́wàá o ntí mò ń sọ ni wípé alifun ládá mẹ́wàá láàmú ládá mẹ́wàá mímú ládá mẹ́wàá. bó ṣe wà ń lẹ́nu máa yẹ fi kọ́ọ̀lì yìí dáadáa dé raqibun atid tí ẹ̀dá bá ti kún fún ẹ lé Allah subhanahu wa ta'ala yóò tún yìí ìṣesí tiẹ̀ nínú ayé gbogbo báyé bá ṣe dàrú tó tiẹ̀ ò ní dàrú bẹ̀ kọ́lọ́mọdà tiwa rú bẹ̀. àwọn ànábì ọlọ́run ọba sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́. ìjẹ́ mùsùlùmí ó ti ṣe ní automatic wípé mùsùlùmí ti gba ànábì Isa Jesus Christ sí gbèsè àjẹ́ pé nǹkan ẹ̀jẹ̀ mùsùlùmí ó ti gbà sí gbèsè ayé rẹ̀ ó gbà sí ìgbésí ayé rẹ̀ nígbà sí tí ò ní jẹ́ ìgbà sí títí sínà wípé kí ni ẹrú ọba adẹ́dà ni Allah subhanahu wa ta'ala ìránṣẹ́ rẹ̀ ni tó pèpè sí ó ní wípé ká mú ọba adẹ́dà nìkan ní ọba tá a máa sìn ọba tá a máa sáde ọba tí ádámù wá àṣẹ lọ́wọ́ rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tó wà lórí ilẹ̀ lákọ̀ọ́kọ́ kò sí tí ó ṣe tí ò ní máa fi nílé wípé pẹ̀lú àṣẹ ọba tó rán mi ọ̀rọ̀ rẹ̀ ló fi jẹ́ gbogbo wọn ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí tó jẹ́ wípé kò gbọ́dọ̀ dojú ní mẹ́ta lọ́wọ́ tó bá ti dojú gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó dojú wọ́n á máa fi rinlẹ̀ ni wípé kí ni kò sí tó sísìn tọ́ sí kò sí tí ìjọsìn tọ́ sí kò sí ẹni tí ìjọsìn tọ́ sí àfitáni Allah subhanahu wa ta'ala gbogbo wọn ni wọ́n fẹ̀yìn rinlẹ̀ kò sí ọ̀kan nínú wọn tó ní kí àwọn tí wọ́n ń pèpò fún ẹ wá máa sìn mí kò sí kan tó sọ bẹ́ẹ̀ ní gbogbo wọn. ìgbà tí ọba adẹ́dà tó fi sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ wa ismaila wa yasa wa yunus wa luta wa isa ọkà gbogbo wọn lọ kí ló fi parí rẹ̀ ó ní wọlọ aṣọkù tí ẹ̀kan ọ̀kan nínú wọn tọ́ba ilé fi nǹkan kan bọ̀ kan nínú fún ọba adẹ́dà ó sì nǹkan míì lẹ́yìn ọba adẹ́dà ni lọ́hábìtọ́ àlùmọ́kànú àmẹ́lò gbogbo ń tà ń yìn wọ́n létí dáadáa yìí gbogbo oríire tí wọ́n ṣe gbogbo ẹ̀ ni ó bàjẹ́ torí òróǹro ni nínú ọ̀ràn kéèyàn sí nǹkan mi tàbí kéèyàn sí ṣírùkù. àgbọ̀n sí nǹkan mi torí rẹ̀ lẹ́yìn tiẹ̀ àgbọ̀dọ̀ ṣe nǹkan mi yàtọ̀ sí pé torí tiẹ̀ àgbọ̀dọ̀ sá di nǹkan mi yàtọ̀ sóhun àgbọ̀dọ̀ wàràn lọ́wọ́ lọ́sọ̀dọ̀ ẹ̀dá. E àfọwọ́nìkan subhanahu wa ta'ala eléyìí pàtàkì gbogbo àwọn anábì ọlọ́run ọba sallallahu ala nabiyina alayhi wọ́n fi eléyìí lọ́lẹ̀ ọkọ̀ kẹta nù gbàgbọ́ nínú ọba adẹ́dà gbàgbọ́ nínú àwọn màláíkà sallallahu alayhi wa sallam nínú àwọn àránṣẹ́ tí àkọ́kọ́ wọn jẹ́ tani naam adam àwọn ànábì ọlọ́wọ́n ọba kọ́kọ́ wọn adam tòlójíṣẹ́ náà sọlá àlàsọ́lá ní adam o sọlá ànábì náà rẹ̀ ànábì ọlọ́wọ́n ọba ni ọba adẹ́dà bá sọ̀rọ̀ ọba adẹ́dà sọ̀rọ̀ tí òpin wọn jẹ́ ta ni tó ń ṣe òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́. òórùn wọnú ẹran oúnjẹ tàwọn tí wọn ò bá ṣe mùsùlùmí omi nínú rẹ̀ ni kí wọ́n yọ ọ̀kan nínú àwọn àṣàyàn ẹ̀dá yìí kí wọ́n yọ kúrò nínú ìgbàgbọ́ wọn. tàwọn Yahudi kí ló kó bá wọn wọ́n yọ Ìsá kúrò sallallahu alaihi wa àtàwọn nàṣọ́rọ́ náà kí ló kó bá wọn tọ́sọ̀ wọn dẹ́ wọn ju òfin wọn yóò ta ní kúrò òfin náà sọlá àlọ́sọlá ó sọ pé láyé sinmi obi ahadumi náà rè ló ọmọ yahudi yun àwọn oníṣòwàní yun ثم مات ولم يؤمن بما أرسل به إلا كان من أصحاب النار ẹnìkan ò ní gbọ́ pé mo ti jáde nínú ìjọ ọ̀gbẹ̀yìn ọjẹ́ yahudi ni àwọn nasarani yìí tàbọ̀jẹ́ nasara thumma mata ọwọ́ ajáde láì walam yu'min bima ursil fìtúrìhì kò wá gbàgbọ́ ntí ọba adẹ́dà fi hàn mí illa kana min asabi nar yọ wọ̀ ná lọ́fi jẹ́ wípé kìí ṣe wípé àwọn ọmọ ẹ̀yà wa àwọn ẹlẹ́sìn kejì wọ́n sọ fún àwọn ọmọ ẹ̀yà wa ọ̀kàlẹ̀ sọ yá alẹ́ kìtàb ọ̀nà wọn papọ̀ torí pé kí ni òdodo tó jẹ́ pé fojú hàn téèyàn gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ wọn ti ti dànù. kílẹ̀ bẹ̀ ẹ̀kẹ́rin gbogbo àwọn tírà tí ọba adẹ́dàfi ránṣẹ́ sí wọn a gbàgbọ́ la fi mú àpèjúwe tó ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wọn fanfa ṣẹlẹ̀ láàrin àwọn Yahudi ní Madina wọ́n wá invite òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní bẹ́ẹ̀ ní mo tíra yín tẹ́ ẹ bá gbé wá wọ́n dẹ̀ gbé tíra wá lóòótọ́ gba wọ́n gbé wá pèpè le tí wọ́n gbé fójìṣẹ́ lọ́sọ̀lá àṣọlá òjíṣẹ́ náà sọ́nà sọ kalẹ̀ lórí rẹ̀ ó ní mo jẹ́rìí wípé ọba tí ń bẹ lókè tó lékè lórí àlàáràṣì òun ló sọ tírà ìkalẹ̀ fún anabi Musa ó sọ kalẹ̀ lórí ibi tó jókòó sí ó wá gbé tírà yẹn lé lérí. ntẹ́ ń béèrè lófin ọ̀bẹ nu rẹ̀ ètò yólódodo ni wọ́n fi hàn lóòótọ́ ó ní bẹ́ẹ̀ ni ya Muhammad sallallahu alaihi ó ní ní lóòótọ́. ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn bẹ nínú Sahih Bukhari but ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ bẹ nínú Sunan Abi Dawud agbọ́dọ̀ gba àwọn tíra ìgbọ́ wọ́n ti gbọ́ tí bí wọ́n ṣe ti nǹkan bọ̀ tó tí wọ́n ti òjíṣẹ́ náírà náírà ẹ̀ ẹ̀ tíra ẹ̀ gangan o tí wọ́n sọ kalẹ̀ o òdodo ni agbàgbọ́ twenty bond ọ̀tọ̀ lẹ́yìn làwọn afáfi sọ yìí pé a gbọ́dọ̀ kàn gbé kúránì lẹ̀ lásán torí ibi tíra yìí ó ṣe jẹ́ pé nǹkan ti bọ́ sí inú tó òjíṣẹ́ náírà sọ́làm sọ̀kalẹ̀ lórí pépélé bí tìmùtìmù tí wọ́n gbé fún ó gbélé lórí láti fi pọ́n lé ó sọ̀kalẹ̀ èyí tó adẹ́dà wa sọ pé láyé àti ìlúwa tó ní ni ẹ̀rọ ìwọlá mi nà kọ́tù àbùkù kan ò ní kàn án nígbà tó wà láyé àbígbà tó bá lọ tán ọba adẹ́dà ti sọ dímúdímú ńkọ́ àgbọ̀dọ̀ gba gbogbo àwọn tíra ìgbọ́ mo fi jẹ́ wípé ẹni tí máa bá wọn fọ̀rọ̀ jómi tó ru ọ̀rọ̀ kò gbọdọ̀ jálá ilé ẹ̀kọ́ ẹni tó gbọ́ yé ni. kò wá ní a torí wípé wọ́n tiẹ̀ ń tẹnu mọ́ wípé ànábì Ìsá ń padà bọ̀ ń padà bọ̀ kí ni bọ̀ wá ṣe kó wá ti gbé báàgì torí pé kí ni gbólóhùn tó sọ yẹn ó takò àyà ó dẹ̀ ti takò ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu kí ni ìtumọ̀ sí mi àyà rẹ̀ lóhùn tún ojú ọba tán ẹlẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ tó gbẹ́sìn yìí ma máa bá àwọn tí wọn ò ní máa mukun mẹ́kan ẹnì tó jẹ́ pé ògóńgó wọn ń jẹ́ àwọn tí wọn ṣe gbàgbọ́ òdodo ní máa bá wọn ní ọ̀rọ̀ ní bá wọn ni yìí pé. òun gbọ́dọ̀ tẹnu àbùkù kan bó ṣe lè wù kó kéré tó òun gbọ́dọ̀ ta bá àwọn ẹni tí wọ́n ti kọjá lọ àṣà èèyàn ni wọ́n. báwọn bá ń fẹnu wọn wá rọ́ọ̀fù màmá yín ọ̀hún gan wọ́n sọ tó burú jù bẹ́ẹ̀ lọ sọ́ba kì í wá ṣètò iṣẹ́ láti sọ ni ọ̀wọ́ ayé àwọn alẹ́nu wọ́n ní ìwọ̀n egbèrè nìyàn ẹ̀ ní ìrànjú kí ni trademark wèrè tí ò bá sọ̀sọ̀kúsọ kí ni bá tún ṣe ẹni tó pọlọ rẹ̀ ò yẹjú lànà lẹ́sẹ̀ mọ̀mínà wọlé mọ̀mínà tẹ kìí sọ olùgbàgbọ́ òdodo kò sí tí ò lè dánwò so òyìn òye kó tiẹ̀ ìyàwó lọ wọlé bàrà lẹ̀ tí wọ́n bá ti ń fẹnu wọn kó jápì ọ̀rọ̀ àmọ́ ti kí ni wọ́n fà wọ́n padà pẹ̀lú kí ni pẹ̀lú àlàyé àtòyé àtàgbékalẹ̀ tó yẹjú eléyìí ò lè ṣeé ṣe fẹ́ tí ò bá nímọ̀ tó tún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn òfin jẹ́ pé à ń bá ní lọ́rọ̀ pọ̀ kò lè ṣẹlẹ̀ àyàfi lọ́dọ̀ ẹni mímọ̀ jihad ni tí èsè yí pé kìí ṣe èèyàn fulufulu ní máa ṣe nígbà tó bá rẹ́ra sọ tó ní a ó di ila sabili rabbika bil hikma wal maw'izati al hasana wa jadil billati ahsan kálọ̀ bá kálọ̀ náà hikma ló fi gbé o àtàlàyé ọ̀rọ̀ tó dòdòdò tó ń bá ń pè wọ́n ṣàkíyèsí pẹ̀lú ètò yẹn jù ni o kì í ṣe wípé báwọn bá ń fẹnu wa rọ́ọ̀fù ìwọ náà bá wọn fẹnu wa rọ́ọ̀fù lára ọgbọ́dọ̀ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣòro lé kí ni ẹ̀ka àmọ́ kádàrá a mọ̀ yìí pé gbogbo ẹ ti parí ìgbìyànjú ẹ̀dá kò lè gba nǹkan kan lọ́dọ̀ ọba adẹ́dà ọ̀tá gbọ́dọ̀ gbìyànjú ìtànlé ọwọ́ ọwọ́ tó kò ní tó géèbù ní ọpamọ́ ọba adẹ́dà nìkan lọ́mọ. tá a bá lé lọ́nà tọ́tọ́ tọ́ba adẹ́dà tọ́ba ti kádàrá pé ọwọ́ ọwọ́ tẹ̀ ọwọ́ tẹ̀ yọ̀ọ́ lálùbáríkà tọ́ba ti kádàrà pé kò ní tẹ̀ àgbàládá yóò fi nǹkan mí tọ́da jù lọ yóò fi rọ́pò fún wa bó ṣe rí nù tọ́ba lé lọ́nà tí ò tọ́ tọ́ba rẹ́rà bá ti kádàrà pé ọwọ́ rẹ ò ní tẹ̀ ọ̀nà méjì nù ó gbẹ̀ṣẹ̀ ó tún jẹ̀yà ó gbẹ̀ṣẹ̀ ó tún pòfo kọ́nà ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ tọba ayẹ́dá bá ti wá kádà rẹ̀ pé ọwọ́ tẹ̀ ọwọ́ alẹ́ lọ́nà tí ò tọ́ ọ jẹyà ọwọ́ tẹ̀ kò ní ṣe ọ́ láǹfààní kò ní ní àlùbáríkà kọ́lọ́wọ́ yà ọ́yà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlàkáyà tubarru wasila kì í ṣe kọ́ìdà mùsùlùmí end justifies the means kò sí kọ́ìdà mùsùlùmí kì í ṣe àgbékalẹ̀ mùsùlùmí kì í ṣe ti mùsùlùmí máa tẹ̀lé rárá at the end at the means ọ gbọ́dọ̀ ṣe kí ni ọ gbọ́dọ̀ wà justified mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ yìí. ọba adára ti ṣe gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ abẹ kó fi ṣe ọrùn fún wa nígbà tí Umar bin Khattab radiyallahu anhu ó bèèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásùmọ̀ sákòólẹ̀ ti dúró ní àbí gbìyànjú sí wa òṣìṣẹ́ náà sọ ní lákọọ́lẹ̀ ti dúró ó ní ẹ̀hìn kí wọ́n á ní gbogbo wàhálà tá à ń ṣe. yàrá pé kò sí tí kìíní yóò lè dojú ẹnu ọ̀rọ̀ yóò lè dojú mọ́ lọ́wọ́ kí ló bá dé kí ló òṣìṣẹ́ náà sọ̀nà sọ fún òṣìṣẹ́ náà sọ̀nà sọ̀nà wà á mẹ́mẹ́ náà àtọ̀ ọ̀tọ̀kọ̀ wà sọ́dọ̀ kọ̀bìlì husna fọ̀sọ̀nù yóò sírò wù lórí yóò sọ ẹni tí ń bá ń ṣe dáadáa tọ́lẹ̀ gbà wípé ìgbẹ̀yìn ń bẹ́ẹ̀ tó ń ṣe nítorí tọ́lọ́wọ́n ọba ọba adẹ́dà yóò fi tí yóò fi gúnlẹ̀ sí dáadáa wọn yóò fi sórí yẹ yóò ṣe ní rọrùn fún wàá máa ma bọ́kìlà wọ stagna ìtọ́ba kọ́ awọ́rọ́ tí ò ṣe dáadáa wàkàtí dábàá bìlẹ̀ xọ́sìnà wọ́n wò wípé kí n ẹni kò sí nǹkan kan èyí pé ah fi hàn sọ pé ńgbà kádàrá ti dúró kòkó ọ̀sán ni yóò ṣe wọlé ọ̀sán ntí ó fi gúnlẹ̀ sébùtì ayọ̀ á ṣe ní ntí ó lò fún kò ní lè ṣe. òtún jẹ́ pé ìgbà tó ná ìṣe tawáfù Umar bin Khattab gbólóhùn kan tí ń fi ṣe tawáfù pé ìwọ ọlọ́run ọba bó bá jẹ́ pàkọ́ọ́lẹ̀ rẹ ni wípé olórí ìbú ni mí ẹ wo Umar Umar ṣé tí ń jẹ́ Umar ṣáà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní anabi fìlìjánà àwọn anabi ọlọ́run ọba sàtífíkẹ́tì àlìjánà wọn ó ti wà certified látàyè lọ wọ́n wà àlìjánà wọ́n yẹn náà kò sí anabi kan tí ó wọ̀ náà kò sí. ó di mélòó ó di mélòó ó ní as Abubakar fìlìjánà. أبو بكر الصديق رضي الله عنه أني أول الجنة كودا أني أريد مرير على الجنة نوتي ما توقع أبو الصديق رضي الله عنه بدور رب من بعدي تعلق بتالي عمر بن الخطاب من الجنة عمر بن الخطاب يوال الجنة ابن أبي قحافة أني أول الجنة tó ń ti bẹ́ẹ̀ náà nǹkan wọ́n wá ń ṣe tawaf ó ní ìwọ náà bá tó bá yẹ pé o ti kọ́ ẹnu àkọọ́lẹ̀ rẹ nìyí pé olórí ibú níyà ń pọnà bá ń parẹ́ sẹ́mi lólórí rẹ̀ torí àti kíkọ àti píparẹ́. ìrọ̀rùn ni fún ọ yẹ tamhu Allahu ma yasha wa yuthbitu wa indahu al-kitab ntọ́ba wo ọba adẹ́dà ìparẹ́ nínú àkọọ́lẹ̀ wọ́n yóò fi bìtù ntọ́ba dẹ̀ wù afinilẹ̀ ẹ̀ndẹ̀ ọmọlùkítà ìyá tíra wọ̀ rẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sáà sọ́lá fi sọ yìí pé àdúrà yìí máa yẹ kádàrà bákún fàdúrà sèkẹ́ẹ̀lì sànù àdúrà àti kádàrà wọ́n máa ń jà ní lókè onítàdùn àbáwá pọ̀ yóò wá mú ntí kádàrá burúkú yóò wá ti dànù bí atẹ́gùn ní àdúà yàmọ̀ yìí pé bí omi bá ṣe lè wúwo tó tí ò sújò kóró èsújò ní máa ń kó omi ró sókè ṣùgbọ́n kí ni ìjẹ́ kí èsújò kórì dàálẹ̀ níbi tó atẹ́gùn òní ọmọ tìga ẹ rárá má sọ̀kalẹ̀ nbí ibi tó sọ̀kalẹ̀ nbí sọ̀kalẹ̀ nbí sọ̀kalẹ̀ yóò àmọ́ wọ ó lè sú ní àjà kọ́ àrọ̀ nídìí mu. ọba rẹ da ọdẹ sojú kọsá máa wọ wa kọ máa wọ bọ kọ máa wọ bọ yóò su dẹgídẹgí nìkan yóò dẹ máa rọ nìkan bí àdúrà sí jẹnu kí wọn ni dùá àlè ìbáàdà àdúrà wọlé ìbáàdà kí ẹ̀ máa sin lọ́hùn bọ́bá ti hey ọba adẹ́dà ó fèyí ò ṣe olùgbàgbọ́ òdodo ò ní bẹ̀rùn lórí nǹkan kan kó wọ́n fún èyí ni pé tí wọ́n bá sin òun bọ́ bá ṣe ẹ kó sin òun òun gbà lẹ́rú òun gbà lẹ́rú kọ́ba adẹ́dà mọ́tà gbà wá lẹ́rú so wọ́n wá ń pariwo wọ́n ọba adẹ́dà tọ́ ọba ti kọ́ ti tẹ́lẹ̀ yìí pé ń wọ̀nà sọ̀hánàlá ó ní parẹ́ sẹ́mílọ́mọ àlìjẹ́ndà tòró jíṣẹ́ náà sára sọ pé àdúrà máa ń yẹ kádàrà àdúrà àti sàdákà wọ́n máa ń yẹ kádàrà. kílẹ̀ kẹfà tá a gbọ́dọ̀ gbàgbọ́ ọjà yìí ń bọ̀ wá tún. gbogbo ń tọ́ba wù ọ́ dánwò ó fi bí ilẹ̀ ẹni tọ́ba wù ọ́ pariwo tẹ̀lé lẹ́yìn wàhálà ẹ̀ pín àjọ ọ́ dàkú wọ́n dà da sí ọ́ da jí ọ́ da sírò ṣe ọ́ dà ìwé rẹ gbà sí ìmọ̀ ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì. òfìdá yìí pé má jẹ́ kí gbogbo ntí ọba pa ọ̀pọ̀ pẹ̀lú anybody kífẹ́ yẹn wá délé wù tó jẹ́ pé yóò máa ṣe ń tí ì sara rẹ̀ kó wá dákẹ́ òjíṣẹ́ náà wà sọ́nà sọ pé má jẹ́ kí pípọ́nlé tó ń bá ń pọ́n ẹnì kankan lé má jẹ́ ó délé ògóńgó pé kó má lè sòdodo ọ̀rọ̀ fún a a àfa dẹ́ǹsẹ̀ àgọ́ àìlẹ́kọ̀ọ́ ni o àìṣe báyìí ságbàlagbà o lọ́nu sọ́mù ká lè sọ tó tó ọ̀rọ̀ fún ẹ ọ pàtàkì bá nígbà tí olórí àwọn mọ̀nàfíkì tó jáde láyé nílùú Madina tó jìṣẹ́ náà sàn sọ́nà tó kírun sílá ta ni bó jìṣẹ́ náà ṣe fanfa Umar ibn Khattab radiyallahu anhu ni eléyìí fojú ẹ̀ ò ní kírun sílé la eléyìí ò ní kírun sí la. òjíṣẹ́ náà wà kí ló ṣẹlẹ̀ ọba adẹ́dà sọ̀rọ̀ ó mú ọ̀rọ̀ wá tó fi kí ni tó jẹ́rìí pé tí ó mọ̀ ṣe má kírun sírú àwọn eléyìí lára mọ́ o má dẹ̀ tọrọ ọ̀gá afárá fún wọn torí tọ́ ọba tọrọ ọ̀gá afárá fún wọn láàdọ́rin ìgbà seventy times ẹ̀ ní òjíṣẹ́ náà àzọ́là ni ṣẹ́sí bá àádọ́rin lọ sọ yín dẹ̀ fi lékún àádọ́rin sallallahu alayhi wa sallam bil mu'minina ra'ufur rahim bí tí ojú àánú rẹ̀ dé òfẹ́ kẹ́nìkan kan wọ̀ náà ló sọ pé mo ń nawọ́ sí i wọ́n lápèjúwe mi àti ntọ́lọ́wọ́n bá fi rán mi ó dàbí àpèjúwe àfòpiná tí a máa kíní bí kò ant kaba yìí ti máa ń sábàbà ó rí nǹkan kan nínú iná tó fẹ́ lọ mú tí ó dẹ̀ parun ni ó ní èmi wá ń yẹ wọ́n ń yẹ náà fún mo ní ẹ ní wọná ẹ ní wọná ẹ ń dẹ̀ ń bá mi ṣe fàǹfà pé ẹ sá gbọ́dọ̀ wọ èmi rí iná sójú mi mo rí mo dẹ̀ rálì jẹ́ náà mo ń pè yín sí etí ó gbà yín là ẹ̀yin dẹ̀ ń bá mi fà á yí rárá ètò òun ilẹ̀ ṣe ló fi sọ yí pé hẹ́fẹ̀tẹ̀lì jẹ́ nàbẹ̀lẹ̀ mọ̀kẹ́rì ntí èyí ó fi rálì jẹ́nà wọ̀ wọ́n ṣe ojú pọ̀nà rẹ̀ ní ntí yóò ní ẹ̀mí lára ṣé kò ní ní ẹ̀mí lára ìrún aago mẹ́rin kílẹ̀ tó mẹ́rin ó dùn àbí ó dùn wọ́lá ẹ̀ ó dùn ọba dẹ̀rẹ̀ tẹ̀tẹ̀jẹ̀ fàájú náà bò wọ́n ẹni mọ̀dọ̀ ẹ̀ yóò dẹ̀ ẹ̀ ó nà rọ̀ bọ̀ wọ́n kọ́ fọ̀nà ọ̀tọ́ mẹ́rin ó ní mọ̀dọ̀ wọ́n kó èjìká wọ́n kó ìdùbúlẹ̀ wọ́n kó kó lẹ̀ wọ́n ò gbà káwọn ìwà ní orí ibùsùn lásìkò mu yad'una rabbahum khawfan wa tama'an wọ́n ń bẹ ọba adẹ́dà nínú kìámù léèlì wọn pẹ̀lú ìpayà àtijẹ̀rán. Allah. Allah nas'aluka aljanna wa nastajiruka minan nar à ń tọrọ lọ́dọ̀ rẹ ni o fún alálìjẹ́nà yàwá yaná yàwá yaná n ti pa wọn láyà òjíṣẹ́ náà sọlá àṣọlá ni mo ń kí yín lọ́ọ̀nà ẹ̀yin dẹ̀ fẹ́ kú sí tipátipá ọjà yóò tù ayọ́ parẹ́ ẹ̀yìn yọ̀bọ̀lá àkà jọ́ gbẹ̀ǹde ń bọ̀ wá ṣẹlẹ̀ yọ̀bọ̀lá àkà gbàgbọ́ nínú ọjọ́ agbọ́dọ̀ ni mùsùlùmí gbọ́dọ̀ ní ìgbàgbọ́ lórí òpó mẹ́fà yìí òpó mẹ́fà yìí lè ó yẹ kó rinlẹ̀ tó bá ti rinlẹ̀ gbogbo àwọn nǹkan yòókù nínú ìjọsìn yóò rọrùn. tí ọba nílẹ̀ òfo níṣẹ́ tẹ́lá bá ṣe òfin jẹ́ wípé nígbà àwọn kan dé wọ́n ń wò wípé ah ọba adẹ́dá ò mọ nǹkan kó tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ̀ mọ́ kí ni tí ọ̀fẹ́ fi ń ṣẹlẹ̀ subhanallah wọ́n rò pa àwọn ríro intellectuals polemics ọ̀rọ̀ yìí da ọ̀kan nínú àwọn tábìlì ọ̀dà lórí rú kí ló ṣe ó gbéra láti kúfà níbo ló ń lọ ọ̀fọ̀n mọ́ umrọ́ onítorí ọmọ ìpè òun ó rí ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàṣàlà òun ó rí wọn ní maka láti ṣàlàyé ọ̀rọ̀ fún ta ló rí abdullahi bin umar rẹ̀dẹ̀ aláàbí. oníbi táwọn ti ń ṣe tawáfù àwọn méjì làwọn ẹnìkan dó sápọ̀ ọ̀tún rẹ̀ ẹnìkan dó sápọ̀ àlàáfíà àwọn wa ń wọra àwọn lójú pé ta ni ọkọ̀ ìdílé rẹ̀ oníwọ́ ní obìlẹ̀ rẹ̀ yá bàbá Abdulrahman yẹ bàbá Abdulrahman yẹ kúnyà Abdullahi bin Umar yẹ radiyallahu anhu àwọn kan dìde lọ́dọ̀ wa nísìn wọ́n ní ma gan wọ́n wá ń sọ ọ̀rọ̀ kan tó rú wa lójú kí ló rú wa lójú wọ́n ní amúlò ọba adẹ́dẹ́ ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ ńgbọ́ bá ṣẹlẹ̀ tán ló mọ̀ torí tó bá yẹ kó mọ̀ ni tó burú yóò nǹkan tí ò fẹ́ yóò sì ṣẹlẹ̀ ọpọlọ Abdullahi bin Umar rojal ani òun fi títóbi ọlọ́mọ ọba búra. àwọn wà níwájú òjíṣẹ́ náà sáà sọ́nà báyìí tó fi sọ wípé inna allaha law azaba ala samawati wal ardi la azabahum wa huwa ghayru zalimi lahum tọba adẹ́dà bá fìyà jẹ gbogbo àwọn tí wọ́n bẹ lábẹ́lẹ̀ àti sánmà ìyà tó fi jẹ wọ́n kì í ṣe kó ṣàbòsí sí wọn walaw rahimahum tọba sànù wọn lakana rahmatu alayhim khayra lahum min amalihi ìṣètò ìkẹrẹ àánú rẹ̀ ó dáa ju iṣẹ́ ọwọ́ wọn ló lọ èyí ti iṣẹ́ ọwọ́ wọn nìkan ọ̀kẹ́ ọlọ́run ọba ni ọlọ́run fi kẹ́ wọn. olójìṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ wọ́n á fi kún wípé lẹ́wọ̀n fọ́ọ̀tẹ̀ mi lẹ̀ ẹ̀hùn dẹ́ fi sabilillah tọ́ ọba náà tó tó òkè Uhud ní gold lójú ọ̀nà ọlọ́run ọba má qabilahu Allahu min ọlọ́run ò ní gbà lọ́ọ̀rẹ́ hatta tu'mina bil qadar àfi tọ́ ọ bá gba kádàrá gbọ́ ipe má asọ́bẹ̀ka lam yakun li yukhti'ak ntọ́ bá ṣẹlẹ̀ sí ọ kò sí ni kádàrá Ọlọ́run ọba ti dúró kò lè fọ́ọ̀rù wa ma akhta'ak lam yakun li yusibak ntọ́ bá dẹ̀ fọ́ọ̀rì kò sí ni kò lè ṣẹlẹ̀ sí ọ aslan torí pé kí ni kádàrá ti dúró ó ní sọ fún wọn ipe ọwọ́ mi ò sí lọ́rọ̀ wọn mi ní nǹkan ṣe pẹ̀lú wọn ẹ bá ń sọ fún wọn bẹ́ẹ̀ mi ní nǹkan ṣe nǹkan kan ṣe pẹ̀lú wọn. bílá ní ọmọ rẹ sọ yìí. nígbà tí àwọn tí méjì tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomi tó rọ̀ tọkàn ní látàbí dáadé áàdì abàdà wọ́n lẹ́yìn rìdíìtì láàrọ̀ bíi kí lọ́ba kí ni èkejì rẹ̀ sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní akafarta billadhi khalaqaka min turabin thumma min nutfatin thumma sawaka rajula gbólóhùn tó sọ yẹn pé òòrùn yìí péjọ gbèǹde ń bọ̀ ó ti sọ ẹ́ di kèfèrí ó ti kú ó ti kú kí mùsùlùmí wa sọ pé ah, àkókò mà bóyá eh, àkókò ń ṣe náà ni Ọ̀rúnmìlà ìsọkúsọ ni gbólóhùn kúfùrù ni torí pé kí ni òpó nínú òpó ìgbàgbọ́ ó ti dìbò ó gbọ́dọ̀ bọ̀ ó gbọ́dọ̀ bọ̀ ọba rẹ̀ rà lọ ó gbọ́dọ̀ bọ̀ ọjọ́ ìgbẹ̀yìn bọ̀ eléyìí pọn dandan nǹkan mẹ́fà yìí kó fi rọrùn fún wa láti sọ òpó ìmánu ìgbàgbọ́ nínú ọba adẹ́dà tí ọ̀kan bá ti yẹ̀ ń bẹ̀ ó ti di gbogbo ìyókù wò ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀. gbogbo yòókù àmàléni àmàléni tó jẹ́ yí yóò jẹ́ kí ọ̀nà tá a fi gbọ́ yòókù yé yóò ṣe kí ni yóò rọrùn. kí ni wàá mú kí ó jẹ́ kó gbẹ̀rẹ̀ gèjì rẹ̀ kí ló ṣiṣẹ́ náà sọ àṣọ náà ó ní la yuhafiz ala alwudu illa mu'mina ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlá rẹ̀ ń gbogbo ìgbà àyàfi olùgbàgbọ́ òdodo. kí ni tó bomi wa tífì ma jẹ́ òhù dáadáa àsọ́láàtì ìrun kíkí ìrun kíkí òpó ìsìláàmù ló ń tiẹ̀ ẹni tí ò bá ti kí kì ti kó nù ìsìláàmù. ọ̀rọ̀ kó tiẹ̀ jẹ́ olùgbàgbọ́ kò sí ń bẹ́ẹ̀ because tọ́ba ti dàyún nù ntí ó dànù nínú iṣẹ́ kìí ṣe kékeré kò bá jẹ́ ògbéǹde bọ́ọ̀mù torí pé kíni kí ló jíṣẹ́ náà sàn náà sọ awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah as-salat nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ yẹ̀wò nínú iṣẹ́ ìdájọ́ gbéǹde al-qiyamah oníkíni irun tọ́ba ti dá kí ló jíṣẹ́ náà sàn sọ àbàtúnṣe yòókù ṣe tọ́ba ti gbojúrú fẹ̀yìn náà ìlà gbogbo ntọ́ bá kó wá sí gbangba ajọ́ ọ̀gbìn dàlkíámà àní ìgbàlọ́wọ́ rẹ̀ kọ́nà wọn yà wáyà bẹ́ẹ̀ mo fi pé ìmójútó olùgbàgbọ́ òdodo máa ń mójútó mi gbogbo ìgbà àfáà wa tẹ̀wà síwájú ó ní ويجب عليه أن يقف عند حدود الله ونهيه ọwọ́ ajé ọ̀ràn ẹ̀yàn fún wọn fún ta ni fún ẹni tó ní ìwọ̀ lórí mukallaf ààlà ọba adẹ́dà kò dúró ń bẹ̀ ntòṣe léèwọ̀ náà kò dúró ń bẹ̀ àlà ọlọ́run ọba òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá fi sọ wípé ntọ́ ìnàlẹ̀ halal bayyin ntọ́dà jẹ́ èèwọ̀ náà لا láàrin wọn àwọn kankan wọn gbẹ tó tó rújú ọgbọ̀ọ̀rọ̀ òní mọ̀ àyàfi kíni àfi àwọn onímọ̀ jìnlẹ̀. ọwọ́ tún ṣàlàyé sí ó ní ẹni tí ń bá rìn níbi ìrújú bíi adaranjẹni tó ń daran ní gbogbo ọgbà kí ló ṣẹlẹ̀ yóò kò sí yóò jẹ kọjá àbí tí ọyẹ kó dúró sí lòjíṣẹ́ náà sọ̀rọ̀ sílẹ̀ wọn sọ yìí bá a ṣe ẹran kan wà nínú ara tó bá ti yanjú gbogbo ara ó yanjú tó bá ti bàjẹ́ iṣẹ́ ọwọ́ ẹ̀dá ò ní dáa kó náà wọ́n yà wáyà bẹ́ẹ̀ kí ni ó ní ẹ̀mí ẹ̀mí àtara wọ́n ní àjọṣepọ̀ tẹ́mi bá dúró déédéé ó ṣe kó dún iṣẹ́ ó dúró déédéé n mú kí ẹ̀mí ó dúró oníkíni ká dúró kọ́ dúró lẹ́ẹ̀kan àyàfi ìṣe ìrántí ọba adẹ́dà ń gbogbo gbà lójúṣe náà sọlá àṣọlá sọ yìí pé ẹ̀mí ò ní dúró déédéé àfi tẹnu ń bá ń dúró déédéé lórí ìrántí ọba adẹ́dà ara náà ò dẹ̀ ní dúró déédéé àfi tẹ̀mí bá dúró déédéé kọ́ni náà sàbí lọ bójúṣe náà sọlá àṣọlá mọ́ ni àti ṣiṣẹ́ rí máa ń yàn lára láti ṣe kí lójúṣe náà sọlá àṣọlá sọ fún ó ní kó fún fún ìrántí ọba adẹ́dà torí pé kíni gẹ́gẹ́ bó ṣe wà ní targhib wa tarhib ó ní torí pé kíni tí ọba adẹ́dà tọ́ba fẹ́ yọnu fẹ́dà àti ṣiṣẹ́ rí ó rọ̀ ọlọ́run láti ṣùgbọ́n tíbinú ọba adẹ́dà tọ́ba fẹ́ ṣẹlẹ̀ sẹ́dà àti ṣiṣẹ́ rí yóò máa nílà bí ìgbà tó fẹ́ fi àgàsọ̀ gun sánà sàhálàlà òfìjẹ́ pé kẹ́nu mọ́ dùn ó kẹ́nu mọ́ dùn láti ṣe kí ni láti fi fọ ọkàn mọ́ tọkàn bá ti mọ́ ara náà mọ̀ torí ìyapa sí ìdódédé ọba adẹ́dà ìmọ̀ níṣẹ́ tàbí lọ́rọ̀ kí ni máa ṣe ìmọ̀ kóyàn sínú fìtínà lọ́ba adẹ́dà fi sọ pé falyahzari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim ìkìlọ̀ nìyí fún àwọn tí wọ́n bá ń yapa sí tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ pé kí fìtínà má ṣẹlẹ̀ sí wọn o tàbí ẹlẹ́tẹ̀ ẹlẹ́rọ níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyam ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ dúró déédéé ọ̀nà ọba adẹ́dà lọ́lọ́run bá fi ń ṣèkìlọ̀ ma atakum rasul fakhuduhu wa ma nahakum anhu famtahu ntí ọba adẹ́dà fi rọ́jìṣẹ́ náà sọ́lá ẹ̀dìmá wọ́n máa na akum anihu fẹ̀ntẹ́hu ntí ó sọ fún fún fún. torí pé kí ni àìyẹra fún ntọ́ba adẹ́dàbá ni ẹ mọ̀ dédìí rẹ̀ ẹni tó bá súnmọ́ lòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé tí ẹrú bá ti kọjá àlà ọlọ́run ọba tó bá ti ṣe tí ò yẹ kó ṣe nukita fi qalbihi nuktatan sawda àbàwọn dúdú yóò fọ́ọ̀mù sínú ọkàn sínú ẹ̀mí rẹ̀ fáyidà ó wa naza'a wastagfara wa taaba. tọ́ba ti kú tọ́ba ti jáwọ́ nínú ìṣekúṣe ntọ́ba adẹ́dá ọ̀fẹ́ tó wá ń tọrọ istikfar tó wá sẹ́rí padà máa ṣe dáadáa ọkàn ẹ̀mí yẹn yóò mọ́ padà ṣùgbọ́n tí ò bá túbá tí ò sẹ́rí padà tí ò jáwọ́ ọkàn wàá máa dọ̀tí sí débi wípé yóò wàá sókìkì. So sọ̀rọ̀ àṣìlám ní ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó ń sọ yìí pé kálá balùwánà àdàkùrú ni mo lè máa kàn wẹ́bṣẹ̀tì wípé iṣẹ́ ẹbí ó ti di àbàwọ́n sí wọn lọ́kàn ó ti di ọkàn wọn látara kíni látara ìwàkiwà tí wọ́n wù lọ́fíjẹ́ pé ẹni tí wọ́n máa ń sọ fún yìí pé kó túbá kó túbá orí ara rẹ̀ ni wọ́n kìlọ̀ fún torí látara títúbà wọn ọkàn rẹ ọmọ tọkàn rẹ ọmọ bá mọ iṣẹ́ rẹ ọmọ àti ṣiṣẹ́ ọlọ́run ọba yọrọ lọ́rùn àti tipa òfin ọba alẹ́ta yọrọ lọ́rùn ṣùgbọ́n tí ọba ti túbá fẹ́yìn ìlera ìrè rẹ ọdún yóò máa dọ̀tí sí i débi wípé kí ni kò àti ṣiṣẹ́ rẹ yọrọ lọ́rùn kò ní lè yí kírun kò ní lè tètè mú wákàtí márùn wá dépò pé ó lè dìde lóhùn sẹ́ńtì ò lè mú wákàtí márùn wá òun ni ó lè ka Kùránì gbogbo ẹ̀ wà á ní lára láti ṣe ìpìlẹ̀ orí ibùrù tọ́jọ́ ìpè tọ́ tí ọ̀fà tètè sẹ́rí padà kó wá nǹkan ṣe sí yóò máa rìn sí ni tí bá ń tì ń rí sí ìparun kọ́lọ́hún ọba má di wa lọ́kàn àfa wa tẹ̀lé làfa fi tètè pé àkíyèsí wa pé tí ò bá ti dúró déédéé lójú ọ̀nà ọlọ́run ọba o ti ń kọjá àlà à ọ̀ràn àyàn ni wọ̀nyẹ túbù ìlọ̀lọ́ kó tètè sẹ́rí padà lọ́sọ́dọ̀ ọba adẹ́dà kọ́bílà àyẹ́ sọ́kàtà àrẹ kíbi ní ọlọ́run ọba ó tó ṣẹlẹ̀ lé lórí tẹ́yìn bá ti ń dẹ́ṣẹ̀ ìwọ tó bá súnmọ́ minimum tí o gbọ́dọ̀ ṣe o ní kó o kórìíra rẹ̀ èyí tó dáa jù òun kọ́ pariwo aburú lélẹ́yìí o èyí tó dáa tún òun kọ́ kọ́dí fún mọ́jì oríṣi tó o bá wà nípò bẹ́ẹ̀ tó o bá jẹ́ bàbá ipò tó o wà sọ́mọ tó o bá jọ kọ ipò tó o wà síyàwó rẹ̀ nìyẹn tó bá jẹ́ baálé ilé ipò tó wà sáwọn ará inú ilé rẹ̀ nù ọ̀ gbọ́dọ̀ gba ìtakò òfin ọba dẹ́dà láàyè nínú ilé mọ̀rátìbù rẹ̀ ìpele ìpele tó wà nù tó bá yẹ pé agbára wà lọ́wọ́ rẹ̀ o kọ aburú mu tí ọba sí tọ́jẹ́ yí pé àti tètè tó àwọn tí wọ́n lè ṣàtúnṣe lórí ọ wà fún pariwo èyí tó kéré jù oníkọ̀ọ̀kan kórìíra rẹ̀ ah, tí ń ṣe yí ọ̀dẹ̀ dà kó kórìíra rẹ̀ lọ́kàn ṣùgbọ́n eléyìí o gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sàásálàm sọ ọ̀dà ìlú kẹta wà fúnlẹ̀ ìmọ̀ èyí tó lẹ jù nínú gbàgbọ́ mi kìí ṣe wípé àfa wa dúró lérí eléyìí nìkan ó ní ìtúbá ìsẹ́rípadà ó dá lérí nǹkan mẹ́ta o gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àní mẹ́rin àkọ́kọ́ rẹ̀ ni wọ́n gbọ́dọ̀ túbá torí tọ́lọ́wọ́n ọba kí ló gbọ́ fẹ́ gbàǹgbà kan èkejì anadama alama fata tọ́ba túbá torí tọba adẹ́dà ń rojú ọba adẹ́dà nìkan yóò jẹ́ kékejì yóò rọrùn èyí ò ní pé ìkábàámọ̀ yìí pé á mọ̀dẹ̀ ti dẹ́ṣẹ̀ ìgbà tó bá ti mọ bóun ṣe lùgbọ̀ ọba adẹ́dà sí yóò wá mọ wá bóun ó ṣe tánà rẹ̀ wàníyà alla ya'uda ila dhan fima baqi alayhi min umrihi àti ìdá àníyàn wípé kọba bí ò ṣe ní padà sí díẹ̀ ṣẹ̀ ní ètò kù fún nígbèsè ayé rẹ̀ eléyìí gba tí máa ṣe àdúrà gan ọba adẹ́dà mọ́jẹ̀ tún padà sídi nǹkan yìí mọ́ fún mi níṣẹ́ rí ṣe tí ń fi kọ́ bá ọ̀ eléyìí pàtàkì ọjọ́ ràn àyàn fún gbogbo mùkálẹ̀ wà á yẹ turkal máa ṣíyà fi sàátì hàn iṣẹ́ ibi tí ó túbalẹ̀ lórí tí wọ́n ń pàkíyèsí rẹ̀ tí wọ́n sọ pé ntọ́ ń ṣe yìí aburú ni o ẹ aburú ni kó jáwọ́ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan náà mo tẹ̀lé bísàbíà tó bá yẹ pé n tó ń ṣe lọ́wọ́ ni kì í kírun sásìkò àfa ẹ̀jẹ̀ àlọ́ kírun kó kírun sásìkò lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe dáadáa sóbì wọ́n wá sọ ìwọ̀ òbí fún àwọn wàhálà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó fún òbí rẹ̀ níwọ̀ rẹ̀ òun olówó ó jí kó wá bí ó ṣe dá padà lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá yẹ pé n ti ń ṣe ṣìnà ni kó pa tì lẹ́sẹ̀kẹsẹ̀ kó má sọ wípé wala yahillu lahu an yu'akhkhira tawba subhanallah ìgbà wo bá yá àwọn tó ń sọ sọmọ pé òun ó dìgbà ọba yá wọn. lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti sọ fún un pé kó túbá lẹ́sẹ̀kẹsẹ̀ làfa wa sọ yìí pé wala yaqul hatta yadiyani Allah ah àníkọ́ lọ́wọ́n sá tọ̀ sọ́nà ńgbà tó lọ́wọ́n bá tọ̀ sọ́nà fa innahu torí irú sísọ وباي من علامة الشقاء أكبر يريبوني والخذلان أتي كل جوانا تمس البصيرة أتين تيجو نور تفا كل ما بيا يا بي أفوات السواج نعم ويجب علي على المكلف على المكلف ويجب على المكلف hifzu lisani ifi wa yajibu ala al-mukallaf hifzu lisanihi min al-fahsha ọmọ àyàn gbogbo ẹni tó ti bàlágà kó ṣọ́ ẹnu rẹ̀ kó nínú gbogbo ọ̀rọ̀ àlùfàṣà. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹrú ọ̀sọ̀ọ̀rọ̀ kò ní mọ rírì ọ̀rọ̀ tó sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tí è jáde láyé yóò máa ká kókó rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ yóò máa ṣoríire látara ọ̀rọ̀ tó sọ. tó jẹ́ pé àwọn èèyàn wọ́n máa tara rẹ̀ jàǹfààní oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti mọ gbólóhùn kan ṣoṣo tó sọ wọ́n máa tara rẹ̀ jẹ àǹfààní títí jọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù bẹ́ẹ̀ náà ni ẹrú wọ́n sọ̀rọ̀ min sọ́kìtìlá tọ́jà pé yóò ṣe kòńgẹ́ ìbínú ọba adẹ́dà tí ó fi lè pàdé ọba adẹ́dà kò ní bọ́ńbẹ́ mo fi jẹ́ pé ẹnu olùgbàgbọ́ òdodo gbọ́dọ̀ sọ ẹnu rẹ̀ kí ni àkóyọ nínú eléyìí látàkùn máa lẹ́yìn sẹlẹ̀ kẹ́ẹ̀ẹ́ pé nítorí onímọ̀ lọ́rọ̀ rẹ̀ má sọ. wọ́n ń kọ́ ìka wọ́n ń kọ́rọ̀ ìka má bá wọn gba ọ̀rọ̀ kan tó ọ̀mọ̀dí rẹ̀ kan èyí tó ọ̀mọ̀dí rẹ̀ gan kóra ró lórí rẹ̀ torí pé kí ni hmm. kafa bil mari kadban wa fi riwaya ithman an yuhaddisa bi kulli ma sami'a yorùbá ní ọ̀rọ̀ kéré bí ọba èyí tó léwu ọ ṣàlàyé ara rẹ lórí rẹ níjọ́ gbẹndẹ àlìkíyàmù tó bá yẹ pé dáadáa ni èyí tó dí wá òfin burúkú ó explain ara rẹ o òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ pé ó ti sọ̀yàn di òpùrọ̀ tàbí ẹlẹ́ṣẹ̀ tó yẹ pé gbogbo ohun tó bá gbọ́ nínú sọ́ka má bàa gbé ọ̀rọ̀ kan kankan. ní má bá wọn gbé ọ̀rọ̀ kan ìyẹn máa kó ẹnu ró ètò onímọ̀ lórí rẹ̀ gan ó kọ ẹnu ró lórí rẹ̀ bìlìntànṣẹ́ ní tó tiẹ̀ nímọ̀ lórí rẹ̀ eléyìí pàtàkì abẹ́ ẹ̀gbọ́n mi ó ti sọ báyìí abẹ́ ẹ̀gbọ́n mi máa gbé ọ̀rọ̀ kábàáwọn ewu lánàá kí ló lè ṣe fún ẹni tó o bá mọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn o òdodo rẹ̀ gbà lọ́rọ̀ fún oníkíni nasiha ìmọ̀ràn bí o ṣe ní jẹ̀bi níwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíá lọ́gbà á fi wáyé pé tílẹ̀ bá ti mọ́ gbogbo oríkèéríkèé ara máa ń wọ́n máa ń fi ọ̀rọ̀ sun ẹnu wọ́n máa ń fara wọ́n lé ẹnu lọ́pẹ́ ọ̀rọ̀ wa dọwọ́ rẹ lẹ́nu o tọ́ ọ má sọ ní tí ó fi kó wa sí wàhálà ẹnu lílo rẹ̀ ó lè mú yàn jèrè tó jẹ́ pé tí èyí jáde láyé kò ní kò ní tán tó bá sọ̀rọ̀ iman ọ̀rọ̀ tawhid azkar amúlùmí ma'ruf gbogbo nǹkan tí yóò jẹ́ sábàbí tí ìbàjẹ́ ó fi gbilẹ̀ lórílẹ̀ mùsùlùmí ẹni tó ti bàlágà gbọ́dọ̀ ṣọ́ra fún èyí ọ̀rọ̀ mùsùlùmí kà ń sọ ẹni tó ti bàlágà ó gbọ́dọ̀ ṣọ́ra fún torí pé kí ni láti ìgbà tó ti bàlágà wọn a máa kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ó dẹ̀ máa gbà dáadáa làfáà fi sọ yìí pé yajibu alayhi hifzul lisani minal fahsha kúrò níbi ìdájẹ́ ìbàjẹ́ wal-munkar àtọ̀rọ̀ burúkú kalam al-qarih ọ̀rọ̀ tí ó ń ọ̀rọ̀ tí ò sí gbọ́ ara ọ̀rọ̀ kọ́rọ̀ lọ́fọ̀ ṣìrìkìyàtì gbogbo ọ̀rọ̀ tó jẹ́ pé yóò ti sábà bí àti sórí ibú níwájú ọba adẹ́dà mùsùlùmí gbọ́dọ̀ kóra rò fún ọ yẹra fún tí òfin ní jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ burúkú gbàgbàjọ́ gbẹ̀ndẹ̀ وإيمان الطلاق وإيمان الطلاق ìmá búra lórí ìkọ̀sílẹ̀ wàláì tó o bá ṣe báyìí mọ̀kọ̀ ẹ́ mùsùlùmí ìsọ̀mà àìfi kíkọ̀ àìfi àìfi àìfi gbàmídìn lẹ́nu. kíkọ̀ àìfi pàmìlì lẹ́nu dépò pé a mọ̀ búra lè ní pé wọláì ó kò lè lè ṣùgbọ́n gbọ́dọ̀ kúra rẹ̀ lè lórí. na wantihari muslim. wantihari muslim ìmọ̀ dẹ́rùbà mùsùlùmí. pé wọ́n ní wọ́n ń ṣe april fool yóò wá kúrọ̀ kan tí mùsùlùmí ó fi tí ó fi dẹ́rùbà mùsùlùmí orí burúkú ni. استهان المسلم kéèyàn máa dẹ́rù bá mùsùlùmí kéèyàn máa dẹ́rù bá sọ̀rọ̀ kan tí ó fi di wípé ó kù sínú wàhálà ẹ̀rọ máa bà haramu na. wa ihanatihi. wa ihanatihi tàbí ọ̀rọ̀ téèyàn sọ tí ó fi wá máa di pé mùsùlùmí ọ̀wà di bíntín níwájú rẹ̀ ìwọ sẹ́mi àbọ̀ ọmọ bó ṣe jẹ́ ni ọmọ bí àwa ṣe jẹ́ nílùú yìí kọ́ wa fẹ́ máa yẹpẹrẹ olùgbàgbọ́ òdodo ẹni tó ti bàlágà haramu má sọ̀rọ̀ tó fi yẹpẹrẹ ọmọlàkejì gbogbo eléyìí èèwọ̀ ni fún mùsùlùmí ẹnikẹ́ni tó bá ṣe yóò jẹjọ́ níwájú ọlọ́run bá ń jọ gbẹ̀ndẹ̀ kíámà pẹ̀lú rẹ̀ haramu ni àìsọ̀rọ̀ kùsátà tá a fi wá yẹpẹrẹ ọmọlàkejì haramu ni ìwọ́sí ni màá sọ torí rẹ̀ fún lónìí yóò gbọ́ torí rẹ̀ ọ̀rọ̀ burúkú ni kìí ṣe ìṣesí mùsùlùmí kìí ṣe bí mùsùlùmí ṣe sọ̀rọ̀ mùsùlùmí máa pọ́n mùsùlùmí ọmọlàkejì rẹ̀ léwu torí kíni kò mọ tí ó fi jábọ̀ fún ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ kíámù òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ó ní bubba ash'atu aghbaru madfi'u ala al-abwab law aqsama ala Allah la abarrahu ọkọ̀mọ kọ́dọ̀ rasulullah sallallahu alaihi wasallam àìmọye lórí ash'atu tó o bá rí kò séwu lójú torí pé bí mu rẹ̀ ṣe rí aghbaru gbogbo ara rẹ̀ ní pẹ́tẹ́pẹ́tẹ́ yìí madfi'u ala ò ní lè yóò jókòó níbi tán bá ń tí ń jẹun tàbí tán bá ń tí ń ṣe ṣíṣe àwọn máa wọ ní ibi ah eléyìí ò ní bẹ́ẹ̀ kí ló jíṣẹ́ náà sàrà sílám sí ó ní law aqsama ala Allah tó bá búra wípé wàláyé ọba ọlọ́run ó ṣe nǹkan báyìí la abarrahu ọba adẹ́dá kò ní fẹ́ kí ìbúra tó búra wọn kó tún wá tún wá jẹ́jẹ́ míì lórí rẹ̀ pẹ̀lú rẹ̀ ọlọ́run ó dẹ̀ mú nítorí ọba adẹ́rẹ́ ó ṣe ọba adẹ́rẹ́ ó ṣe lóòótọ́ torí pé kí ni ọ̀pá òfin ọlọ́run ọba mọ́ but kò níta yé lọ́wọ́ tó tó tó ní kìmí tẹ́ẹ̀fì wá mọ̀ ó pé bóyá èèyàn kàǹkà ni but èèyàn ńlá ni níwájú ọba adẹ́rẹ́ èèyàn gbọ́dọ̀ ṣọ́ra na wasabi na wa wasabi tàbí èébú wọn á máa fi ara ọmọ làkejì kọ́ máa fi wé tẹranko ọ̀kan náà wọn sábẹ́ jíṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀ àti fi afẹ́rẹ́ sẹ́yìn fi mọ́sálẹ̀ fún àbí ṣé ìbáwọ́ ní tọ́ba ní ẹranko ni wọ́ọ̀yì ajá ni wọ́ọ̀yì ọ̀pọ̀ ni wọ́ọ̀yì níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà ọba adẹ́dàá sọ wípé ẹ̀ẹ́n ṣé ìwọ lọ́wọ́ dá lọ́bọ̀ ni àbí ìwọ lọ́wọ́ dá lájá gbogbo ohun tó fi wé lẹ́ranko yẹn ọba adẹ́dà ó pè ọ́ àròjọ́ lórí rẹ̀ ń jọ́pin ìdí àkíyàmù. torí sibabu muslim fọsọ ìmọ̀ abú mùsùlùmí ọmọlàkejì òjíṣẹ́ náà sàásìlá ni ẹsẹ̀ ni. àìbó mùsùlùmí àìbó mùsùlùmí kọ́ àmọ́ fi oríkèéríkèé ara rẹ̀ kọ́ wa máa fi wé tẹranko tàbí kọ́ máa bu ní bu ìwọ ni fún mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo ilé náà. وتخويفه في غير حق الشرعي ìmọ̀ dẹ́rùbà ní dẹ́rùbà tí è ṣe lórí tòfin ọlọ́run ọba yìí pé a ẹni tó bá ṣe nǹkan báyìí ẹni tó bá dẹ́dà sọ yìí pé yóò jẹ ìyàlẹ́ lórí ni o nǹkan báyìí ni ẹni tó bá ń ṣe ṣìnà ìyà tí ó jẹ nìyẹn ẹni tó bá jalè ní tí ó ṣẹlẹ̀ sí ẹni tó bá bú ọmọlàkejì ìyà tí ó ṣẹlẹ̀ sí ó ń fi tí ọba adẹ́dà ti fi lọ́lẹ̀ níyà fún ẹnikẹ́ni tẹ́ni tó bá tayọ àlà sọ́mọlàkejì ó ń gbé e jáde nù ṣùgbọ́n eléyìí eléyìí kéèyàn wá máa dẹ́rù bọ́ ọmọlàkejì láti fi fòró ẹ̀mí rẹ̀ haramu haramu. ويجب عليه حفظ بصره عن النظر إلى الحرام ويجب عليه ọ̀ràn yẹn ni fún ẹnikẹ́ni tó bá ti bàlágà hibzu basari kọ́ṣọ́ ojú rẹ̀ min nazar ila al-haram wípé kó fi wo ntí ò lẹ́tọ̀ ìhòòhò oníhòòhò kò lẹ́tọ̀ kókó dúró kó ń bẹ́ẹ̀. obìnrin olóbìnrin tí í ṣe máhárìmù rẹ̀ haram. ẹni tí wọ́n jọ tán ó ní àlàbí tí wọ́n wura tí ó wò dùn torí pé kíni tó bá ti kọjá àlà ilé yìí kọ́kọ́rọ́ ni ọfà ṣètánì tó bá ti jáde aburú ti dálẹ̀ ẹ̀dá ò ní lè kó mọ́. lòjíṣẹ́ náà sàn sàn náà sọ pé tu'radu al-fitan ala al-qulub awda awda. ìpìlẹ̀ ihun ẹni fìtínà sínú ọkàn èèyàn òun ni ìwòkúwò kéèyàn má kojú rẹ̀ o. ó tójú bá ṣe fìrí nǹkan míì tó ẹ̀ jáde láyé fìtínà tí ó dàálẹ̀ òun ní lè bọ́nú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù òjíṣẹ́ náà sàrà sílám sọ wípé gbogbo ọmọ ànábì Adam ìpín rẹ̀ nínú sìnà Ádámù kò sí bó ṣe lè bọ́ńbẹ̀ ó ní sìnà tójú òun ni kójú kéèyàn gbé ojú o obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí sìnà tẹsẹ̀ òun ni pé kéèyàn wá kéwọn rìn sí sínú ti ọwọ́ òun kó di pé ń gbá a mú ó ní tí ẹ̀dá ọba kóra ró lórí eléyìí kọ́ bara rẹ̀ níwọ̀ kí ni ó fi bara rẹ̀ níwọ̀ tọ́ba ti rántí pé ọba adẹ́dà ń wo òun lókè o bó lọ fẹ́ gbọ́ sí fún èèyàn sùn kì í sórí látara sísúnkì wípé òun wò pé á kò yẹ kí n ṣe léyìn nítorí o ti ṣe fúnra rẹ pọ̀ àkọ́kọ́ ọ̀tàn ìmọ́lẹ̀ gbàgbọ́ sínú ọkàn rẹ fúnra rẹ èkejì <laughs> ó fi ojú ọ̀nà tí ó fi rìn súnmọ́ ọba adẹ́dà tó fi ríkẹ́ látara rẹ̀. o ti gbé so tọba wa lórí bìrì kú pátápátá nínú ọba adéda máa fi ń kẹ́ ni tó jẹ́ pé ìwọ náà mọ̀ mọ̀ pé ah ọlọ́run fún mi ní ni látara pé kí ni tó o bá ti ń dún ní mọ́ eléyìí kódà bí ètò yẹ kó o lẹ́tọ̀ọ́ sí kó o wò gan nǹkan wọn máa gbé ojú rẹ kó o wọ́n ti ju eléyìí lọ nà ó yẹ kó o ṣe léyìí. ṣùgbọ́n tí wọ́n bá ti wò ó pé o ti gbàgbé kọ́ba dẹ́dà ń wò ẹ̀ ọwọ́ àwò dáadáa ọwọ́ rẹ lè má tẹ̀ ná fìtínà tó ti dálẹ̀ sínú ọkàn rẹ àti kókó ilẹ̀ ńlá wẹ̀lẹ̀ tẹ̀sọ̀wúrà tó oríṣiríṣi ọ̀wà máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé yóò ràn ọ́ ní iṣẹ́ tó ò ní lè jẹ́ nígbèsè ayé rẹ̀ yóò wá di egbò ọkàn fún ọ ìmọ̀nì rẹ̀ wà máa yòrò. òjíṣẹ́ náà sọ àṣọlá fi sọ wípé fún Ali rọ̀dí àlọ́ àná ó ní sórí ètò wo fèrè lákòókò ọlọ́run fi bọ̀ ọ́ ṣùgbọ́n tó o bá tún ti ń wo míì o tó ń tún gbójú lọ wọ́n ti ń kọ ẹ̀ṣẹ́ lẹ̀ fún ọ lórí rẹ̀ má wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì ya Ali Ali ìgbàlá ànú ọ̀rọ̀ ń bẹ fún ọ nínú ọgbà àlìjánná má wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì tàkọ́kọ́ tó jíwo tó wò fìrín ọlọ́run fi bọ̀ èyí tó ń bá ń bójú lọ àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ti ń bẹ fún ẹ lórí rẹ o subhanallah gbogbo ilé forí ara wa ni kí ni ìtumọ̀ forí ara wa rẹ̀ kí ìmánu wa má bàa lẹ látara òkìwò àti dìde sítọ́ lọ́wọ́n ò ní rọ̀ ẹ̀ lọ́rùn kọ́tà àti kakura kò ní rọ̀ ẹ̀ lọ́rùn bọ́ọ̀ bá ń kírun gan kò ní ní ìfẹ́ kìlọ̀ títí fẹ́ni látara àsọkúsọ bẹ́ẹ̀ ni látara àgbọ́kúgbọ̀ bẹ́ẹ̀ ni látara ìmọ̀ wo ọmọlàkejì níwò wípé èmi sì wọ ìwọ sí mi gbogbo àwọn nǹkan báyìí àfáà fi ń tò ó jọ wípé gbogbo àwọn nǹkan yìí a lè máa fojú kéré rẹ̀ bọ̀ kí ni máa ń ṣe fún ẹ̀dá aburú rẹ̀ ní pé ìmọ̀ paná ìmọ̀ nìmọ̀ yàrá ìgbà tí imam shafi rahimahullah rahmatawasa ọlọ́ba àfààrẹ̀ wọ́kẹ́ omi àti hànkan kọ̀rọ̀ mi lọ́rùn ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó lè hànkan ewu ńlá fún torí pé kí ni kò lè nímọ̀. àfààrẹ̀ wọ́kẹ́ ó ní nǹkan kékeré solution rẹ̀ kékeré ni kékeré ó ní bẹ́ẹ̀ ó ní fún arṣẹ́dẹ̀ni ilà tọ́lùkù màásì ọwọ́ atọ́misọ́nà ó ní fi ìgbẹ́sẹ̀ ìgbẹ́sẹ̀ ní kó o filẹ̀ má sọ pé ẹ̀ṣẹ̀ kan kéré níbi ọ̀rọ̀ sísọ níbi ìwòkuwò gbogbo àwọn nǹkan tó ń wò ní kéékèèkéèké òun gan léwu jù tó rà tẹ̀gùn ni wọ́n lọ síbi kíni sọ bíbi ẹ̀ṣẹ̀ ńlá ìmáàmù Ṣáfi'í bá ní òun bá tẹ̀tẹ̀ o subhanallah bá a fa òun ṣe sọ fún òun ló ṣe rí lóòótọ́ torí kí ló sọ fún ó nítorí pé ẹ̀ṣẹ̀ òkùn ni máa ń bí ìmọ́lẹ̀ ọlọ́run ọba sì ni mà wọn èrin yẹn papọ̀ tọ́ ọba ti fílẹ̀ ọlọ́run ọba tàn mọ́lẹ̀ rẹ̀ sí ọ lọ́kàn bó ṣe ṣẹlẹ̀ sí gẹ́lẹ́ ẹ̀gbà wa kan wáyé pé í máa ń fi òwú tutù máa ń fi di etí ni torí pé kí tó bá ti wọlé tó bá ti gbọ́ kò ní kú bẹ̀ mọ́. àyínú àwọn ènìyàn tó kọjá lọ tó ń ṣe jábà tó ń tẹ̀sí irú nǹkan báyìí wò subhanallah ọpọlọ rẹ̀ mú débi wípé ó lọ àjòjì ní lílo ní àwọn méjì wá ń jà kò tẹ̀ gbédè wọn kò lè fèdè wọn wọ́n á kó ẹjọ́ wọn lọ sọ́dọ̀ adájọ́ àwọn méjèèjì sọ pé ẹlẹ́rìí àwọn ni adájọ́ wa ń sọ fún wípé kí ló gbọ́ subhanallah níbi tí ọpọlọ yẹn mú dé ntí eléyìí sọ ó gbé kalẹ̀ exactly bó ṣe gbé wá bẹ́ẹ̀ kékejì náà sọ ó gbé kalẹ̀ wá bẹ́ẹ̀ láì ní ìsọ̀ kankan kò lè gbé yẹn ṣùgbọ́n ntó gbọ́ ọmọ ntó ń gbọ́ ni bí lágbájá ṣe sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ni kéńkéjì ṣe sọ̀rọ̀ ni kò dẹ̀ mix ọ̀pọ̀ mix ọ̀kan síra wọn bí wọ́n ṣe pè ní ẹgbẹ́ gẹ́lẹ́ ló ṣe pè látara kínní láti kó wọ́n tó yẹ sí bí ọpọlọ yẹn ṣe mú tó òfin jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn afá aládìí fi hàn imam bukhari muslim abu dawud nasai tirmidhi ibn majah imam ahmed imam sunna imam ahmed bin ambal gbogbo wọn báwọn gbogbo àwọn àdìsí taari tí wọn kó jọ ẹ orí wọn ń bẹ nínú ọpọlọ wọn ń bẹ nínú orí o tí wọn máa mú wa bẹ́ẹ̀ kí ni ń tọfà wọn jẹ kí àsìkò wọn kó wà bízì pẹ̀lú tíṣetọ́lọ́hún àti máa kó ọ̀rọ̀ òjíṣẹ́ náà sílá sílám sọ wọn ò ní àsìkò fún wótòwótò gbọ́ ìsọ yìí bó ṣe lè wù kó kéré tó àwọn àwọn nǹkan wọ́nà wọ́nà wọ́nà wọ́nà báwọn gba wọn kóra wọn ró fún gbogbo orú nǹkan báwọn ọba adẹ́dà wa tàn wọ́n lẹ̀ fọkàn sí wọn fún wọn bíbi wípé kí ni gbogbo ẹ̀ wá ó fi rọrùn gbàwé tẹ̀tẹ̀ o kan náà àwọn ọmọ ẹ̀ ó mú kọ́ńpìlẹ́ǹ kan wá báyìí fáwọn afáwọn wọn ni wàhálà ẹ̀ ọ̀rọ̀ wọn ni ẹ̀ ọ̀rọ̀ wọn ni máa bẹ ọba adẹ́dà yìí pé kó jẹ́ kó o lè fẹ̀ṣẹ̀ lẹ̀ kó jẹ́ kí ṣe dáadáa kó máa rọ̀ ẹ́ lọ́rùn ìwọ náà máa sákò ní gbogbo kí wọ́lọ́ọ̀hì oṣù mẹ́fà ló fi hàn kọ́ àná ọ̀ksẹ̀m bìlà oṣù mẹ́fà ló fi hàn kọ́ àná. ayé inú àwọn ọmọ ẹ̀yà títí ẹ ṣọ́ọ̀tì jù bẹ́ẹ̀ lọ ó ní tóun bá tiẹ̀ fẹ́ tóun ò bá fẹ́ bu alukóra nǹkan báyìí ó ní òun máa rí Quran tó ń lò òun àwọn ẹni tí wọn kọjá níwájú ọgbà yìí wọn kọ torí pé kí ni ó ṣọ́ra fún òkú o ó ṣọ́ra fún sọkúsọ ó ṣọ́ra fún máa wà ní agbègbè ibi tí wọn wọn rán oríṣiríṣi nǹkan kò ní táyì. bàtà àdánwò kan fẹ́ bá àdánwò àdánwò tẹlifíṣàn ó ní kí àwọn ọmọ lè blend lọ́ba ara tv sínú ilé òun wà Mẹ́dínà ìyàwó rẹ̀ wà Mẹ́kà lọ́ba ara tv ìgbéga bàbá ń jẹun sọ̀rọ̀ jẹun lónìí ṣètò méjì méjì mọ́yìn náà tó ọlọ́mọ bá ń bẹ lọ kí ni ẹ̀ ti ń sá lọ. èkejì rẹ̀ dẹ̀ wà pẹ̀lú rẹ̀ ìyẹn wọ́n lọ́jọ́ lórí jùlọ ó dẹ̀ wà níwájú rẹ̀ ó ní. Sheikh Najimudeen mọ́ dààmú ara rẹ̀ bí léèrè tẹlifíṣàn ni o ni, o ti gbé Bob Marley sínú ilé àti àwọn tí wọ́n ń pèpè sínú náà àbábá bínú kí ló gbà lérò kí ló ṣe gánà ní a Sheikh Najimudeen ká lọ tẹlifíṣàn bẹ́ẹ̀ nù ilé rẹ̀ tọ tásìkò bá tó nìsín ó rí tí wọ́n ń ṣe pangánná pangánná pangánná ìyàwó àwọn ọmọ rẹ̀ náà ti ń jó oríṣiríṣi nǹkan ọlọ́run bá dẹ̀ kò fi yín pé padà ọba pe àwọn ọmọ jókòó ó ń ṣe dárúsì fún wọn ó ṣe gbogbo ẹ̀ ó ṣàlàyé fún wọn bí wọ́n ṣe ṣe gan kí ló dún láàrin ọdún kan yẹn sí kejì àwọn ọmọ rẹ̀ gan ṣàkóra. kí la fẹ́ sọ ni kí ni tá a fẹ́ gba tá a fẹ́ mú lọ́ọ́ délé ṣé ẹ rí kọ̀sáyè kọ̀sáyè kọ̀sáyè tá à ń wí kì í ṣe pé ọ̀sáyè a ti ti àwọn àyè wa bọnu tí kò ní mú rere fún wa ni gbogbo àwọn àyè kéékèèké tààrọ̀ tó kó sí i tá n fi ń sọ̀rọ̀ gbé tá n fi ń rírẹ̀ gbé tá fi ń rọ̀rẹ̀ gbé tá fi ń rìnrẹ̀ gbé tá n gbogbo eléyìí tá a jọ nǹkan ńlá ni tá fi àwọn tá fi ṣe tá fi wá nínú oríire lọ́dọ̀ ọba adẹ́dà kì í ṣe kékeré ìyàfa fi ń pe àkíyèsí wa sí gbogbo eléyìí wípé ká kóra ró lórí rẹ̀ torí àwọn nǹkan tí àṣetán tí ń gbà wọlé tí ń fi ba ìmánì jẹ́ nì tí mọ̀kẹ́lẹ́ ẹni tó bá ti bàlágà ọ gbọ́dọ̀ mójútó tí ó mójútó ọjọ́ máa lọ mọ́ lórí yóò máa wò wípé àsìkò sì wà fún àsìkò sì wà fún àsìkò sì wà fún tí ó fi wọ fọ́ọ̀tì kò ní rí kúránì hà tí ó fi wọ fọ́ọ̀tì kò ní lé kò ní kèé sàfà kèé dẹ̀ sọmọkéwò hálù ọ̀gọ̀ọ̀rọ̀ dẹnu nísìn ó ti kọjá fọ́ọ̀tì kìí ṣàfà kìí rẹ̀ ṣọmọ kéwù gbogbo àwọn tá ń ka tá mú tíra àwọn wáyé kí wọ́n tó di éèjì wọ́n ti kó kí wọ́n ti dàgbà ọ̀gọ̀rọ̀ tíra tí wọ́n kàn ń gbà yàn làwọn àgbàlagbà ń kà ní ìsìn ọdún mélòó ni ìmọ̀ náà wúlò láyé kò tó forty five olóṣè sẹ́rí sahih Muslim olóṣè tìrìyàrì fi adẹ́jọ́ hamalatul Qur'an olóṣè majmu' sẹ́rí muhabbab. àwọn tíra tó ṣe pọ̀ lọ́ba rẹpẹtẹ tí o ti kà. làwọn afáǹkà nísìn gán gán torí pé kí ni ó mójútó àsìkò rẹ̀ kò fi àsìkò rẹ̀ tẹ̀lé gbè ọ̀nà síbi tí kò ní di àbálẹ́jọ́ ìbálẹ́jọ́ burúkú fún mi gbangbajọ́ gbẹ̀dẹ̀ kíá ولا يحل له أن ينظر إلى مسلم بنظرة تؤذيه. kìí ṣe halal fún un tí bá ṣe halal fún yẹn kí ló jẹ́ máa wo mùsùlùmí níwò yẹpẹrẹ kó fojú kó mọ́lẹ̀ fojú kó yẹ̀yẹ́ mọ́lẹ̀ jàre haram kò sọ́mi pé àníkàkú fojú kó yẹ̀yẹ́ mọ́lẹ̀ kó mọ́lẹ̀ fojú yẹpẹrẹ rẹ̀ kó náà mọ̀ yìí pé kó kọ́ parọ́ mọ́ lẹ́nu kó wú kó ní tiẹ̀ ṣe jẹ́ ó rò pé nǹkan kékeré ni òdìgbẹ́ burúkú ni haramu ni kéèyàn ṣe máa ń sin mùsùlùmí torí pé kí ni ìwọ pálé la gbọ́dọ̀ wọ mùsùlùmí torí pé ọba adẹ́dàgà tó dá ń pọn alé. illa an yakuna fasiqan. àyàfi tó bá jẹ́ pé òbílẹ̀ gé ènìyàn ni ó ń ṣèrànà ó ń ṣèṣekúṣe ń ta lòfin ọlọ́run ọba kìí ṣe pé torí tiẹ̀ lòun fi ń gbọ́dọ̀ torí ìṣekúṣe tí ń ṣe lòun wò mọ́lá lòun lòun fi ń ṣe báwọn sí tó ń túmọ̀ sí pé tó bá ti jáwọ́ nínú irú nǹkan báwọn ka annahu waliyyun halim ó mú ní ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ tímọ́tímọ́ torí pé kí ni kò sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ò ní lọ́wọ́. adẹ́dà tó kẹwàá tá a lè kóra ró ìkẹ́ni ká máa fi dúpẹ́ fún ọba adẹ́dà yìí ẹni tá a bá bá nínú ipò tó jẹ́ wípé ó ń kẹ̀rẹ̀ láti fi pé kí ni ó ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn láàmú kóra kìí kórìíra kìí sò but á wà máa pàkíyèsí rẹ̀ sí á máa famara á máa á fojú kó mọ́lẹ̀ ní tí ń ṣeun kó fi jẹ́ pé kí ni kó fi lè bàtúbá fásitì ẹni tó jẹ́ bùlẹ̀ yé nìyẹn àáwò níwòkuwò ìwòkuwò tá a wò ó nítorí ṣe ni tó túmọ̀ sí pé tó bá ti tú bá kù ní ibi yàrá náà à ń fà mọ́ra. ilà ànyẹ̀kú na fásikọ́n fàyàjìbò hijrọ̀ ọ̀nùhù. kì í wá ṣe wípé àáwò ẹni ìbẹ́ ẹni wòkuwò ẹni tó jẹ́ pé òbí lẹ̀jẹ̀ yẹn ó ṣe ṣìnà ó wòkuwò ó mutí òpùrọ̀ ni ó jalè àwọn iṣẹ́ burúkú burúkú ó ń ṣe ó ń ṣe bọ́ ó ṣe tí ó yẹ kí mùsùlùmí ṣe ó kì í ṣe wípé ìwòkuwò nìkan láwò yẹjibu ìjìránù ká yẹra fún un lọ́bẹ̀tà kínìtì ìdí ni wípé ẹni tí ó máa ń ṣèbàjẹ́ tó o bá yẹra fún un ìbàjẹ́ tí ń ṣe wọn ó ti kọ́ lẹ́tà sí ìbínú ọlọ́run ọba tọ́ ọ bá yẹra fún tíbi ọlọ́run bá ẹ bá sọ̀kalẹ̀ yóò pa ọ́ pọ̀ pẹ̀lú rẹ̀ ló fi jẹ́ wípé nítorí òfin lè bọ́ ń bẹ̀ èyí tó kéré nínú nítorí lè ṣe òun kò pariwo náà kó ronú òkú tí ó fara ní tí òfin ní rọrùn fún kó dúró lágbègbè tó wà bọ̀ṣọ́mà omi ètí lè gíràn nínú ìbàjẹ́ débi wípé kò sí bó o ṣe lè wò ó kò kò kákún gbogbo bá ṣe wọ́ kó wò mí wọ́ kó kú dáhùn òun kó dá ẹ lóòótọ́ but ó ní ipò lórí rẹ irú eléyìí ẹ yẹra fún un kẹ ṣe ìjọra fún un kìí ṣe ìjọra nìkan ntẹ̀yìn bá ní tó fẹ́ fi ṣàǹfààní èèyàn lè fi dùn tó bá ń béèrè kí nìdí tó fi wọ́n ń ṣe báyìí pẹ̀lú nípa ah, òun wù ọ̀tá ọba adẹ́dà tèmi náà ọba dẹ̀ mú ọ ní ọ̀tá kọ́mọ pé látara bẹ́ẹ̀ lèmi náà ó ti kó tèmi so èyí wọ́n máa opportunity ni fún ọ ò ní fi mọ níbẹ̀ nìkan àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi wáàsí tí ó pè padà nísìnyí wọn náà wo gbogbo ohun tó ń ṣe tọ́lọ́jọba dé pẹ́ ńkọ́ ó dá wàhálà ẹlẹ́fun àti àwọn àmọ́ rò ṣé ká participate ní ká gbé ẹ̀sìn ni àbí ká ju ẹlẹ́ kí wọ́n lọ gbé ẹ sínú gbó gbogbo àwọn ọ̀rọ̀ náà ọmọ tún wò tọ́jẹ́ márùn yìí pé kò nípa tó bá padà dénú ilé tó bá kó òun nìkan ẹ̀rí ọkàn máa jẹ tó fi jẹ́ bọ́n máa wọ pé ah, òtún gbóni ní bí wọ́n sọ yìí kan ọmọ ìdẹ̀wẹ́ kan bí dáa ti mọ eléyìí ẹni wọn kékeré kan kò rán yàn kékeré gbogbo àwọn arú nǹkan báyìí ni wọ́n fi kàn kékeré yẹn náà lọ bá wá sí school secondary school gbogbo ń dáhùn sọ yìí nígbà tó fi wà ní secondary school bóyá ló fi dúró twelve years of age lọ but ó ti ké àwọn bébì kékeré ilé kó tó jáde ńlẹ nínú àwọn lecturer òmíì fẹ́ẹ́ lè jù lọ físíkù ká máa mú obìnrin olóbìnrin ká máa gbé wọn ká wọn ò fi pamọ́ ọmọ yẹn sọ pé wàláhì tẹ́ ẹ bá kú síbà ẹ wọ̀ náà ta lẹgbẹ́ rẹ ọ̀rọ̀ ẹgbẹ́ kà ń sọ yìí iṣẹ́ iná lẹ̀ ń ṣe ni ọgbọ́n tí Kùránì sọ ni ọgbọ́n tá a di sọ ni ọgbọ́n táwọn afá yóò sọ gbogbo oríṣiríṣi wọn ò wọnú tíra báyìí wọn ò wọnú gbogbo tá à ń sọ yìí kò ju bíi twelve years old lọ́n báyìí wàláhì àwọn tíṣà yìí ọ̀kan nínú wa ó jẹ́ ní tí ó ṣe jẹ́ ń fẹ́ràn dada ó wá pè mí sẹ́gbẹ́ wàláyé ọ̀rọ̀ tó máa yẹn máa ń sọ tóun bá tóun gan bá lọ jókòó sínú ilé tóun bá fẹ́ sùn ó máa ń pè ń lẹ́jọ́ pé tọ́lọ́jọ́ bá dé báyìí kọ́ wọn ẹ̀sà tó fi jẹ́ pé ṣé àwa tá a yọ̀ǹgì jù yín sára máa sì kí lórí ẹ̀sìn kì í ṣe torí nǹkan kan kó fi bá wa lára mu ká fi dàgbà pẹ̀lú òun nítorí tẹ́ ẹ̀ ń sọ fún wa nísìnyí pé kíní ọ̀bá yìí lára mu láti pilẹ̀ bọ́tà àsìkò tí kọjá torí pé ọjọ́ orí sì wà fún mo ṣe mọ̀ pé ẹ̀yin súnmọ́ sàárè ìjòhún lọ tá a bá ní ká fọpọ́ lọ ọmọdé wò ó ní ẹ̀rọ ìwọ́ tó sọ yìí. oṣù yẹn ò tí ì parí ló ń sọ pé wàláhì wọn fẹ́ kí mo ní ọmọ yẹn ni ó kọ yín kí torí kò ní fi kọ mọ ọ̀rọ̀ kan láàyè sọ tó bá di mala mala lẹjẹ mala wọn lọlọ ń sọ bá òjíṣẹ́ aláṣọlọ àwọn afọ àkópa nìkan lórí báyìí èyí ó tún wá máa tijú ẹnì kankan alọ́fẹ́ kú tiẹ̀ ìṣe máa sọ̀rọ̀ nàìjíríà ọwọ́ yìí nínú àna ọba adẹ́dà ọfà sábàbí tí àwọn àgbàlagbà yìí tí wọ́n fi wò pé á ah, ọ̀rọ̀ lọ́wọ́ yẹn sọ. kí la fẹ́ ṣá yìí kí la fẹ́ mú wa níbi ilé mo fi ṣe yìí jẹ́rọ́ nìkan ẹ̀kọ́ kan tẹ́ ẹ bá tatẹ́gùn bá kẹ fẹ́ tẹ pàdé ara yín ìdí tó fi yẹra fún màjẹ́ ọgbọ́n yín wọn fún opportunity ṣe dá wà fún nípìn nínú àìṣedéédéé tiẹ̀ kóun náà lè bá a nípìn nínú ṣíṣe déédéé tiẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته